láti pe àwọn ọ̀rẹ́ rẹ ní ohùn sáńtà tẹ ọ̀kan láti pe àwọn ọ̀rẹ́ rẹ ní orin ṣọ́ọ̀ṣì lábẹ́lẹ̀ tẹ èjì tẹ ẹ̀ta fún ohùn báńì